mo tó mọ̀ pé yorùbá ti pẹ́ báyìí lẹ́yìn kájà dúró òmìnira yorùbá ló kú báyìí ó lè yorùbá ìdí tó pa òkòjà kájà dúró tó bá làwọn ọ̀sẹ̀ náà fún wa lórí irọ́ àwọn ọ̀sọ̀mi lórí irọ́ àwọn ọ̀sọ̀nà lórí irọ́. wọ́n fẹ́. ẹ wo gbogbo ọdún ogún ọdún ogún ọdún àgbẹ̀ tó bá gbin àgbàdo òdòdó yìí tí ó tọ́rọ́kọ̀ po olójú àsìkò tí àgbàdo tó gbó lọ ọ̀nà já mi lọ gbogbo àsìkò wọn lọ o bóyá sì wọ́n fẹ́ wọ́n sọ̀rọ̀ kó wọ́n ti gédè ẹgbẹ́ kan lọ lẹ́lẹ́kẹ́ wọ́n gédè lọ wọ́n sì dé èmi ní eré kan àwa náà lọ́kọ̀tà tẹ́lẹ̀ ẹ má ẹ lé wọn dànù. ẹ má sojo. ẹ lé wọn ìdànù ẹgbẹ́ rẹ̀ máa ń pa ẹwọ ọdún tó sọ pé àwọn ó ṣe àwọn ó ṣe àwọn ó ṣe àwọn ó ṣe ilé ìkejì ìlú rárá yìí kì ìlú tó àwọn àwọn Yorùbá lọ́kàn Yorùbá lọ́kàn lọ́kàn orílẹ̀-èdè Yorùbá lọ́kàn ẹ dákun olùdarí àwọn olùpẹ̀ ọ̀dàlẹ̀ tó bá ti dé wọ́n ti ń bọ̀ ẹ sọ pé ṣe mọ́ o kọ́ lọ gbé Yorùbá nation lárugẹ tí Yorùbá ọ̀dá dúró ìdílé wa àṣà wa àṣẹ ìjọba wa àṣẹ ẹnu yìí tó ti lọ àṣẹ náà kọ́ padà odò agbé àwọn olùfẹ́ rẹ̀ lẹ́yìn. Yorùbá nation òmìnira Yorùbá Ìgbò Ìgbò Ìgbò ẹ̀yin bàbá wa kí yín lẹ́ẹ̀kan sí i bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè ló wa sí i àtìyá wa sí Modúpẹ́ Onísìrí àti bàbá wa olóyè Dr. Sunday Igboho. Ìgbó Ìgbó Ìgbó ìdí wọn ní ká sọ fún yín pé mega rally ń bọ̀ ìyá wa Olúṣọlá precious náà ó wà lára àwọn tí wọ́n wá sí yín àwọn ọmọ Yorùbá tàtà nìyẹn wọ́n ní ká sọ fún yín pé Yorùbá fẹ́ dá dúró Yorùbá fẹ́ gbòmìnira ara tiẹ̀ ká mọ̀ sọ èdè kan náà ká dẹ̀ wà ní àṣà kan náà wọ́n wá ní ká sọ fún yín pé ní ọdún ìní o ṣùgbọ́n tí àsìkò bá ti tó wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ipe kó jáde pé lóòótọ́ là ṣe mọ́ ẹ̀yin náà já wò ó báwo lè yẹn fẹ́ ṣe lé mọ́ ẹgbàá thirty million tí ò lè sign thirty thousand báwọn òṣìṣẹ́ ìjọba minimum wage ẹ̀wàdúró rẹ̀ jẹ yẹn one over one thousand bàbá mi ní kẹ́ ẹ ní one thousand kẹ́ ẹ mọ̀ lè san one naira fún bàbá yìí ẹgbẹ̀rún kan sí náírà kan ah, ah. ìdí nìyẹn tí wọ́n máa fi pè fún èyí pé kí á ní òmìnira ara tiwa nígbà tá a bá ní òmìnira ara tiwa ìrọ̀rùn òde á kù lábẹ́ àwọn aláìlọ́ yìí à ń dáko oko ní iṣẹ́ àtiwá àbí àwọn bàbá tí wọ́n wẹ́lẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ dára tó wá yẹ kí wọ́n dira wọn lọ́wọ́ kò jẹ́ ìdí nìyẹn bá fi tí àwọn bàbá wa ṣe pàdé papọ̀ lókè àwọn bàbá tí wọ́n ṣe oníjẹkújẹ ní o ẹ rí i pé olóyè Sunday Igboho mẹsáyà tiwa ni lásìkò yìí ànábì tiwa ni lásìkò yìí nítorí pé àwọn ẹni wọ́n ṣí wa lójú nítorí pé ní tó ṣẹlẹ̀ ní gẹ̀gẹ̀ yẹn tí kì í bá ṣàwọn gbogbo ọmọ Yorùbá bá ṣe máa wòran nu o tá a bá wò dáadáa ǹjẹ́ ọmọ wọn ni wọ́n jí gbé àbáyá wọn àbí bàbá wọn àbíyàwó wọn kí wàá ló dé tó fi wá fún tí wọ́n fún wa fi jẹ̀bi èyí náà já wù ú ẹja dìde o ó lè jẹ́ mi ó lè jẹ́ wọ sódìgbà tó bá sódìgbà tó bá fẹ́ jẹ́ ìwọ àbẹ́mi ni kó tó lè sọ̀rọ̀ ẹja máa wo tí wọ́n bá gbé ọlọ́run níjẹ́ wọ́n gbé wa o tí àwọn fúlàní tí à ń sọ yìí tí wọ́n bá gbé àwọn fámìlì wa kankan ṣé fámìlì àìsí wà yíká tí wọ́n gbèrè fifty million. ẹ wá wo ọba olúwo ọ̀ṣun wo ó ti kó àwọn Taliban wọlé o àwọn Taliban yìí sì ní wọ́n láwọn fẹ́ gba kọ́ńtì márùn-ún Nàìjíríà nìkan ló kù tí wọn ò tí ì gbà gbogbo àwọn tí wọ́n ń lo àwọn fóònù pèpèpè yìí ẹ lọ bèrè lọ́wọ́ wọn pé kí ni tí ń ṣẹlẹ̀ níwò lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn tàlíbá yìí tí wọ́n bá lè fi lè gba orílẹ̀-èdè wa gbogbo wa ẹ̀la nílé sọ̀rọ̀ mọ́ kó asábẹ́ ní o ṣùgbọ́n àwọn olóṣèlú wa wá mọ́ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ lónìí àbí tó bá ṣẹlẹ̀ lọ́la gbogbo wọn sá lọ ní o bàbá ìbọ̀lẹ̀ mi àti yóò lọ. oníbàjẹ́ fún lọ ìdítà ni wọ́n pè fún ìdádúró nìyẹn tá a bá dádúró kéde pé bóyá yóò nà tuntun kò ní rí dùdú bó ṣe rí yìí àwọn tó wá lówó ń wá lówó lójú àmì àwọn tí wọ́n ń tòṣì wà ń tòṣì sí ṣé kò yẹ kó yí padà ṣùgbọ́n bàbá àwọn bàbá wa ní ká sọ fún yín pé tí a bá lè dádúró ìfọ̀kànbalẹ̀ ó dé ìrọ̀rùn ó dé wọ́n wá ní ká béèrè béèrè kan lọ́wọ́ yín torí gbogbo bí bá ti dé àwọn bàbá wa wọ́n á fẹ́ mọ ẹ̀hónú àwọn èèyàn wọ́n wá ní sótò ìyá yìí tó jà bí ètò gẹ́. Bẹ́ẹ̀kì mídíà adúpẹ́ o adúpẹ́ nítorí pé ẹ̀ ń gbé wa láìpẹ́ Wọ́n wá ní sọ́tọ́jà bí òtọ́gẹ́. So ìdí nìyẹn tá a fún bàbá kan àti ìyá kan ní àǹfààní láti sọ̀rọ̀. Bàbá. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ náà fún bàbá ẹ̀kọ́ náà fún bàbá ẹ̀kọ́ náà fún bàbá ẹ̀kọ́ náà fún bàbá ìgbò ọ̀ṣà ìgbò ọ̀ṣà ìgbò ọ̀ṣà bàbá ìwà àti akíntóye àti ìyá ìyá wa tìrí olóyè Sunday wọn ní ká sọ fún yín pé àtìyáwó Olúṣọlá Gbàjọbà wọn ní ká sọ fún yín pé ní oṣù yìí ni o ṣùgbọ́n wọ́n ní ká wá béèrè lọ́wọ́ tí náà pé tó bá ti tó àsìkò mẹ́gàrà nìyẹn ṣé é jáde àbẹ́ ní jáde rẹ. àṣẹ àṣẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àpàtà fún bàbá ìyá bàbá bẹ́ẹ̀ ni ẹ̀rí ẹ̀ sọ̀rọ̀ kan tó ń dà wá láàmú pọ̀ a sì bẹ̀rẹ̀ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń lójú sí àwọn àdìgbà àdàgbò láti kó bàrù wọn bá ń tó bọ̀ ni wọ́n máa ń ṣe gbá ní ẹ̀ máa ń ṣàwù tí ẹ bá ti dé tán kò sí tí wọ́n ṣe kò sí òmìnira la fẹ́ òmìnira yóò bá òmìnira yóò bá kan la fẹ́ afẹ́ inú wa sì dùn sí wọ́n ní sẹ́yìn ìyá jáde ṣẹ́ jáde Ìgbò Ìgbò nù ìpàdé wa a ti ń lọ nìyẹn o orílẹ̀-èdè kò bá pè wá kò ní gbọ́dọ̀ lọ mẹ́lọ́mí yóò máa pẹ́ mẹ́lọ́mí yóò máa pẹ́ mẹ́lọ́mí yóò máa pẹ́ mẹ́lọ́mí yóò máa pẹ́ àṣìyá Yorùbá lè sọ̀rọ̀ lẹ́lọ́mí Yorùbá lè sọ̀rọ̀ ti yẹn. <coughs>